fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. lahu da'watul haqq. والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كف كفيه إلا كباسق كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا àkọlé rẹ̀ ní ìpè òdodo ti alhaji wa shitu hafizahullah tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí wọ́n ní kí ládàá rẹ̀ lọ́mọ bá bá wa gbà shitu shotayo ní abúlé seriki ogunmakin tá a mọ̀ sí baba ẹlẹ́rọ àwọn ustaad wa àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ní alustad ishaq abọlọrẹ muhammadul awal tí wọ́n jẹ́ ìmáàmù ní masalasi da'watul haqqi central mosque ní lẹ́mẹ̀ ní ìlú abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. alhamdulilayi alladhi halala nikaha wa haramu zina wasalatu wasalamu ala almabicooti raxmata alamin wa ala alihi wa asxaabihi wa man walah. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run. alhamdulilah. ọlọ́run ọba tí ó tún ṣe wa pàdé lónìí. alhamdulilah. sórí ìdánilẹ́kọ̀ọ́ wa ìpè òdodo eléyìí tí ẹ̀ ń gbọ́ ní ìkànnì yìí ní gbogbo àsìkò yìí ní ojoojúmọ́ ǹbẹ́ ọlọ́run fún àwọn tí wọ́n ṣe olùgbọ́wọ́ rẹ̀ kọ́ran kó má ṣàbà san ní ẹ̀san dáadáa. àmín. lónìí à ń wòye pé kí á yàbàrà síbi àwọn tọ́pìkì tí ó tún pàtàkì pàápàá jùlọ láwùjọ wa lónìí àwọn tó ní ṣe pẹ̀lú ètò ilé eléyìí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ lọ́kọ-láya ọ̀rọ̀ ẹbí òun náà la fi wo pé káwo ojú gan ni Islam fi wo ọ̀rọ̀ ìgbéyàwó ìjẹ́ ìgbéyàwó tó di pé ohun tí gbogbo wa ń ṣe káàkiri ayé lónìí ìjẹ́ àwọn ẹ̀kọ́ kan tiẹ̀ wá ń bẹ̀ tí Islam kọ́ wa ìjẹ́ tiẹ̀ rí nínú alukur'an ọlọ́run àbí nínú hadith anabi sallallahu alayhi wa sallam àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí ọlọ́run àbá anabi ṣe fún wa sallallahu alayhi wa sallam nípa fífẹ́ ara ẹni. eléyìí ló fẹ́ mú wa sáré gbójú wo pé kí là ń pè ní anikahu anikahu gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ọ́sí jẹ́ kí a mọ̀ ó jẹ́ min sunani anbiyahi wal mursalin. anikahu min sunani anbiyahi wal mursalin. ìfẹ́ra ẹni ó jẹ́ nínú ìlànà àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run wá sáyé kì í ṣe nǹkan kan tó jẹ́ tuntun lórí ilẹ̀ ayé ṣùgbọ́n lónìí àwọn èèyàn gbàgbọ́ yíye ìgbéyàwó olùfà tọ́pọ̀lọpọ̀ ìdílé fi ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ẹjẹ́ á bẹ̀rẹ̀ sí tò eléyìí lẹ́yìn títò tèní yìí á bẹ̀rẹ̀ sí mú oríṣiríṣi àwọn ìyanjú tọ́pọ̀lọpọ̀ ìṣòro tí ìdílé kó sí lónìí lẹ́yìn ìgbà tí wọ́n ti fẹ́ra wọn tán ṣùgbọ́n níwájú lákọ̀ọ́kọ́ ọlọ́run ọba jẹ́ ká nínú alukur'an nínú suratu Ra'd àyà thirty eight ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية àṣé pé ká tiẹ̀ fẹ́ra ẹni tá à ń fẹ́ra wa lónìí kì í ṣàdádálẹ̀ nínú ẹ̀sìn wa bákan náà kì í ṣe kọ́ṣe àwọn èèyàn kan. ولقد أرسلنا رسلا من قبلك ọlọ́run bá ní àti rán síwájú rẹ̀ anabi sallallahu alayhi wa sallam àwọn òjíṣẹ́ àti rán wọn. waja'alna lahum azwajan wa dhurriya. àwọn òjíṣẹ́ tá a dẹ̀ rán yìí gbogbo wọn náà la ní kí wọ́n fẹ́yàwó bẹ́ẹ̀ náà ni wọ́n bímọ àfi díẹ̀ péréte nínú wọn torí pé ńgbà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n fẹ́ ni wọ́n bímọ òun náà lọ́lọ́ sọ pé waja'alna lahum azwajan wa dhurriya. bákan náà eléyìí tí ìyàwó Aisha ṣàlàyé fún wa ó ní anabi sallallahu alaihi wasallam sọ báyìí pé. an-nikahu sunnati. ó ní an-nikahu min sunnati. min sunnati. ìfẹ́ra ẹni ìlọ́kọ ìláya nínú ìlànà ìyá anabi ni o. لم يعمل بسنتي فليس مني. arábìnrin gbogbo ẹni tó bá ti wá lóhùn ò ní ṣe lànà tòun ó ní kò sí lára òun torí pé tẹ bá kíyèsí ẹni tó bá lóun òṣèlè ànábì sọlọsọlọ láti fẹ́yàwó yìí tó dẹ̀ ní kápá àti fẹ́ ìdákejì ìyàwó ló máa ṣe ìdákejì ìlọ́kọ ló máa ṣe òun náà ní ìṣèwà gbèrè tá a máa ṣe ṣìnà. famalam ya'mal bi sunnati falaysa minni. sinadẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni ọlọ́run ọba bínú tí ó lòdì sí èèwọ̀ ni mùsùlùmí òdodo gbọ́dọ̀ bá wọn ṣe. torí pọ́lọ́mọba sọ nínú àlùkùránì wípé la taqrabu zina. zina ẹ má súnmọ́ ìwà ṣìnà o má súnmọ́ ìwà gbèrè. innahu kana fahishatan wa sa'a sabila. kò sá àwáwí kan àròjàre kan téèyàn fẹ́ wí tó fi fẹ́ mú sọ pé n tó fa tó ń fi ṣe ṣìnà rẹ̀ ìgbà tó wọn tètè rẹ ẹni tó wọn àbí ìgbà tó wọn dẹ̀ ti lówó lọ́wọ́ ìgbà tó wọn ṣe ń kàwé lọ́wọ́ ìgbà tó wọn ṣe ń kọ́ṣẹ́ lọ́wọ́ ìgbà tí ìyàwó lé wọn ò gbọ́ràn àbí ìgbà tọkọ wọn ò gbọ́ràn àwọn eléyàn náà ló fa tó ń fi wá ń ṣe ṣìnà rárá o nínú ẹ̀sìn títí wa ìwọ ní ṣìnà ṣíṣe. anikahu min sunnati faman lam ya'mal bi sunnati falaysa minni. alternative fún wa alternative tá a lè fi rọ́pò wà bàjẹ́ tó wà nílẹ̀ táwọn kan ń ṣe. wa tazawwaju. anábì wa ni ẹ fẹ́yàwó. wa tazawwaju. fa inni mukathirun. fa inni umam. ọlọ́run anábì ni mo fẹ́ fi yín pọ̀ ní jọ́njọ́ gbẹdàlùkíyàmọ̀ nígbà tẹ́ àlùmọ̀ mi náà bá ń fẹ́ra yín tẹ̀ ń bímọ rẹpẹtẹ. wa man kana dha tawlin falyankih. anábì sallallahu alaihi wasallam ní gbogbo ẹnikẹ́ni tó bá wà lágbára àti fẹ́yàwó nínú riwaya hadithu mi ti abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu anábì ní ya ma'ashara shababi man istata'a minkum al-ba'ata falyatazawwaj. ó ní gbogbo ẹni tó bá ti ní kápá ohun tóbìnrin ní fẹ́ torí léyìí lára àwọn responsibility ọkùnrin ni ó ti ní kápá ń tóbìnrin fẹ́ wọ̀ ojúṣe tiẹ̀ ni kó ṣe gbogbo ilé náà wà nínú àwọn tá a ṣe ń bọ̀ wá kà fún wa ọ̀pọ̀lọpọ̀ ọkọ ló ní òmójúṣe wọn ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ló nínú òmẹ̀tọ́ wọn lọ́dọ̀ ọkọ àwọn náà tún mójúṣe tiwọn náà sọkọ à ń bọ̀ lórí gbogbo ilé lẹ́kùnrẹ́rẹ́ lára àwọn tó balẹ̀ jẹ́ tó bẹbí jẹ́ tó dẹ́pọ̀lọpọ̀ wàhálà alẹ̀ tọ́pọ̀lọpọ̀ létí wá di tí wọ́n pín yẹlẹyẹlẹ lónìí à ń bọ̀ lórí ilé anabi sọlọ sọlọ ní ẹni tó bá ti ní kápá tó fẹ́ fi gbọ́ bùkátà bùkátà tòru ti lọ́kọláya ni bùkátà ti níná ni bùkátà ti bùgbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni pali yẹtù zẹwàj anabi ní kó lọ mari ni o ẹ̀yin wa ní agbára ẹ̀ wá mari ẹ̀ wá ń ṣe ìranù ẹ̀ ń ṣe ṣìnà ẹ̀ wá ń ṣe ń tọ́lọ̀ bá lòdì sí ẹ̀ wá ní kò sóbìnrin rere wọn láwùjọ ṣọkùnrin rere wọn lẹ́yìn náà pẹ̀lú ìtẹ̀ ń ṣe ṣẹ́yìn náà ṣọkùnrin rere ní pẹ̀lú ìtẹ̀ yìí ṣe yìí tẹ́yìn náà bá ti ń ṣe ṣìnà náà kì í ṣọkùn rere mọ́ tẹ́ bá ti ní ẹ̀yìn òróbìnrin rere tẹ́yìn bá jẹ́ ní ire ẹ wá bí ọlọ́run kó fẹ́ ní ire ṣe kò ń gẹ̀ tí náà ṣìnà ìṣìnà ni o anabi sọlọ sọlọ ń sọ yìí pé ẹnikẹ́ni tí ò bá nínú ẹ̀kọ́ tí anabi tún wá kọ́ wa òun náà ní ta mọ̀ sí anahayu àní tabatoli mùsùlùmí kì í máa ń sọ yìí pé èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí mi ní fẹ́yàwó kò kankan tó máa ṣẹlẹ̀ tó dẹ̀ ní kápá àti fẹ́. àtàbátúlù. nínú ọ̀rọ̀ ìkan nínú sahaba saad bin abi waqas ó ní. qala. saad bin waqas sọ báyìí pé. laqad radda rasulillahi sallallahu alayhi wa sallam ala usman bin mad'un. ó ní anabi dìídì bá usman bin mas'un. radda tabattul. anabi bawi tó fi ń sọ fún pé ah. ó ṣe máa lágbára àti fẹ́yàwó tó máa lò ní fẹ́yàwó ọgbọ́n wo ló fẹ́ dá sí èèyàn ṣe máa pè rẹ̀ ní fada Islam ń bolo yen. délé yẹn níṣọ́ wa tọ̀bí àwọn tọ́lọ́wọ́n bá fi sí wa lára ìjẹ́dẹ́ èèyàn tó bá tó stéèjì kan àwọn ará yá fún kankan kan tó yẹ pé kò sí ní tó fẹ́ ju kó lọ. ìgbà tí sọ̀hábì yìí náà kọ́kọ́ ayé wa pé òun kàn pé wọn ò fẹ́ fẹ́yàwó wọ́lẹ́wọ́ azina lahu. wọ́lẹ́wọ́ azina lahu lakata sọ̀yìnà. kọ́ni kọ́ àná mi bá lọ pàmì tí ẹnjọ́ náà ní ẹlòmíì náà bá rí yẹn náà sọ́sọ́ bẹ̀rẹ̀. lakata sọ̀yìnà. ìsìláàmù ẹ̀sìn tí ó jẹ́ pé ó ní òfin ó ní ìlànà ó ní àwọn ètò èyí tó jẹ́ pé àfi ká ní àkàkùn sí. wa qala alimami ahmed. ìkànnì náà ẹni rẹ̀ tó ti lọ náà sálàfù sálẹ̀ alimami ahmed. rahimahullah ó sọ báyìí pé. laysatil uzubatu min amril islam. ó ní kéèyàn kéèyàn rí mẹ́ẹ̀ lápọ́n. ó ní kéèyàn rí mẹ́ẹ̀ lápọ́n wọn ò ní fẹ́yàwó wọn ò ní lọ́kọ. leisa tìmí ní amúrílì ìsìlámì fi ṣe in. kò sí nínú àlámọ̀rí ìsìlámù pàápàá bíi tí n kò mọ. wà á máa ń dà á ká ilà àgọ́ ìrè tazawuji. ó ní gbogbo imam ahmed ní gbogbo ẹni tó bá ń pè é lọ síbi pé máa ti mari òṣìṣẹ́ ata o. fọkọ dà á ìsìlámù. máa ti lọ ilé ọkọ ṣọmọ kó o tí ní masters ṣé wọn kò ṣe ń kàwé lọ́wọ́ gbogbo ẹni tó wà gba ìfẹ́ lórí èyí. ilà ọkọ irin taza gbogbo ẹni tó ń discourage jẹ nípa fífẹ́yàwó àbílẹ̀ lọ́kọ. fàkọ́dà áńkà ilà ọkọ irin islam. ó ti ń pè é lọ sí ibi tí kì í ṣe islam kan mi ló ń pè é lọ ló ń introduce sí ẹyẹ o. sílẹ̀ àfẹ́lẹ́ rẹ̀ ń yá wa àfẹ́lẹ́ rẹ̀ ń bàbá wa. ìlọ́kọ ìníyàwó ẹ ṣàlàyé rẹ̀ fáwọn ọmọ yín. ẹ ń dẹ́rù bà ìdẹ́rùbá tẹ̀ ń dẹ́rùbá tẹ̀ jẹ́ kó mọ̀ pé ọkọ níní ìyàwó níní ó wà nínú ẹ̀sìn wa kò dẹ̀ gbọ́dọ̀ falẹ̀ òun náà náà fi rí i pé mọ́mí ò gbọ́dọ̀ gbọ́ dádì ò gbọ́dọ̀ gbọ́ lọ́mọ yẹn fi ń ṣe ṣìnà o bóyá lẹ́yìn mọ̀ pọ́ ọmọ yín máa ń ṣẹ́yún ẹ̀ẹ́n ẹ̀ ń ṣe ń fọwọ́ gbáyà pọ̀ mọ́ tèmi kò mọkùnrin ta torí pé ẹ̀jẹ̀ kó mọ̀ ẹ̀ ń dẹ́rùbá lòun náà fi ń wá nǹkan míì ṣe ní kọ̀rọ̀ Islam ẹ̀ ń kọ́rẹ́jì wa láti pé ká fẹ́ra ẹni ká dẹ̀ bímọ náà àtẹrùgìbù fi ṣàwájì. nínú àwọn ìṣenilójú kòkòrò tí anabi sọ̀rọ̀ sálà fi ṣe wá lójú kòkòrò. alátàlá. tí ọlọ́run ọba sọ ní pé. wà á ń kí fúlẹ̀ ayé àmà mi kún wà sọ̀lì ìnà mi ní ìbàdí kún. arábìnrin náà fẹ́ àwọn obìnrin tẹ̀rí tó dá nínú àyà mi. onífàǹ kẹfù ma tọ́balakun minan nisa. arábìnrin náà fẹ́ àwọn tó bá tẹ́yìn lọ́rùn nínú àwọn obìnrin bá ń bẹ ọlọ́run á tẹ̀síwájú lórí ilé ní ọ̀la ìdánilẹ́kọ̀ọ́ wa wà sí ìta gbangba ilé ìta máa ń ṣe nínú mọ́sálásí wa ní gbogbo Ramadan àwa yìí ní ọ̀la láàrin sọ̀látù zori sí sọ̀látù asiri tabakirin sọ̀látù zori tán ní ọ̀la ní lẹ́mẹ̀ dawatul haq central mosque an bẹ ọlọ́run kó jọ kó má ṣàgbélé ní ìbádà fún wa. àkórí ìdánilẹ́kọ̀ọ́ náà ni the ideal muslim home ọ̀nà ni al-usratul muslima à ń pè wá kájẹ́ kí ẹsẹ̀ wá pé síbẹ̀ láti jọ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ náà ọlọmọ ṣẹba san tí wọn ṣe olùgbọ́ eléyìí ní ẹ̀san dáadáa kò gbọ́ eléyìí ní ìbáda fún wa táwí àti nínú àti ẹ̀gbọ́ subhanakallahu hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa ma kana li mu'minin wala mu'minatin idha qadallahu wa rasuluhu amra an yakuna lahumul khiyaratu min amrihim. ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì aláǹfààní àti pẹ̀hún ustaad wa yìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh eight o oh